كنت فأمر بالجميل ولا تخشى سوى هدى أقسام وأفضلها كلام حق لذي جور وسلطان كلام حق لذي جور وسلطان قال الله بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين نبي الهدى نبي الهدى لولاك لم يعرف الهدى ولولاك لم نعرف حراما ولا حلا ولولاك لا والله ما كان كائن ولم يخلق الرحمن جزئه على كل ولم يخلق الرحمن صلى الله عليه وسلم نبي الهدى صلى الله عليه وسلم نبي الهدى نبي الهدى الهدى صلى الله عليه وسلم ولولاك لم نعرف حراما ولا حلا ولولاك لم نعرف حراما ولا حلا dákẹ́ yọ tẹ̀lé ànábì ní sọ́lọ́dá àwọn ọ̀rọ̀. torí pé ọlọ́run ànábì pẹ̀lú iṣẹ́ tó perfect nàbí yóò lè hù dáa. ní gbogbo ọ̀nà tẹ́ ẹ bá wo ìtọ́lọ́ra rẹ̀ di perfect. nàbí yóò lè hù dáa. nàbí yóò lè làwọláka làwọn yọrọ fi lè tí a máa mú ikú rẹ̀ yà níbi ọlọ́mọdé ọba wa. wàlàwọláka làwọn. نعرف حرامه ولا حلا صلى الله عليه وسلم ولولاك لا والله ما كان كائن ما كان كائن ولم يخلق الرحمن جزءا ولا كلا آه. ولا ọlọ́run jọ dáa fún wa láti lọ oṣù ọlọ́run àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti sàwọn ọlọ́mọ lẹ́yìn àbẹ́bí ntọ́kọ̀ kò fún wa oní àdé maintenance bó láti maintain followership wa pẹ̀lú àbẹ́bí àti bára wa mùsùlùmí àti jọba lẹ́yìn àbẹ́bí nù ní ṣàhádà wa ṣàhádà wa ṣàdùn aláìláha ìlàláwà ni ó ti purify wa ó ti sọ wá di mùsùlùmí ṣàhádà wa o gbogbo ìbá fi gbogbo ọjọ́ ayé yìí ti fi ń ṣẹbọ ti ń ṣe wàhálà ti ń ṣoògùn ti ṣe ogun nǹkan tọ́ba wá lòun ò ṣe mọ́ ọmọ fẹ́ di mùsùlùmí ni ṣàhádà náà ni ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah kọ́lá tọ́ba wíwẹ̀ tọ́ba kú tán ara wọn máa dẹ̀dẹ̀ lọ́wọ́ kà kú so ṣàhádà yẹ nínú òpó tọ́lọ́run fi gbé ẹ̀sìn dúró ṣàhádà yìí náà làkọ́kọ́ ṣàhádà ilé ẹ̀mí tẹ́ bá wá lọ ànábì sallallahu alaihi wasallam mo fẹ́ gba ìsìlámù ní ṣàhádà náà lànàbí òwì fún sọ pé ashhadu an la ilaha illallah ẹ wọ́n bó ṣe mọ ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ó sì ti sọ̀yàn di mùsùlùmí àwọn tí wọ́n wà lórí ṣàhádà ṣàhádà in tó wá kó sínú ó wá pọ̀ mo gbà pé ọlọ́run nìkan ló yẹ ká sìn lódodo mo gbà pé ànábì wa sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni ṣàhádà wọn ṣàhádà tá a wí yìí òun náà ni ṣàhádà tó yẹ pé túnkìdù sọ àhíbáwú mìnà náà túnkìdù sọ àhíbáwú túnkìdù sọ àhíbáha mìnà náà àyíwá túnkìdù sọ àhíbáha mìnà náà àwùtúnjí sọkọ ìlàhá mìnà náà nǹkan tí ó jẹ́ tí ó jẹ́ gàgá fún àwa àti iná ṣàhádà ni tí ó jẹ́ gàgá láàrin àwa mùsùlùmí àti iná tó yẹ pé iná ọlọ́wọ́ wà lọ́tọ̀ àwọn wà lọ́tọ̀ ni òun náà ni ṣàhádà tẹ́ bá ti wá ní ṣàhádà wọn in tí ṣàhádà ń wá tó wá kó sínú tẹ́ bá rí tíra tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáẹ́sìn tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ṣàhádà nìkan ṣàhádà táàdì ashadu an la ilaha illallah rasulullah abduhu wa rasuluhu gbàtàdà bí wà fẹ́ sọ fún sallallahu alaihi wasallam ọdí ọdí ẹgbà pẹ̀lú ní abdullahi wa rasuluhu abdullahi ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run tí ẹgbà pẹ̀lú ẹ má sọ mí dirú táwọn ọmọ israẹli sọ anabi wọn dà anabi ó kìlọ̀ bẹ́ẹ̀ anabi wọ́ọ̀d bẹ́ẹ̀ sẹ́wárí ṣàhádà ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti fẹ́ẹ̀lì márùn ló pọ́ ẹ̀sìn o ibi òkú àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ìdí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí òkú ṣe ti máàkì ẹ̀ tí ó fi rìsọ́ọ̀tì hàn wá láyé ní jẹ́ kálukọ́ máa tẹ̀síwájú ní ìyókù tí ó sì pass ibi ti àkọ́kọ́ ṣàlàyé pé tẹ́ ẹ bá wà ní skul nísìnyí lápèjúwe àwọn kọ́sìsì kan wà tó pè ní kọ́kọ́s àbí kò rẹ̀ ní ṣẹ́dá ní kọ́kọ́s téèyàn bá pàṣẹ ẹ̀kọ́ lọ ìjọba ní kọ́ kọ̀ọ̀sì ní o three unit kọ̀ọ̀sì kọ́ ni mọ́ gbogbo rẹ̀ o kọ́ kọ̀ọ̀sì ní o tọ́ bá gbogbo rẹ̀ o ní lọ o mo pé ní university ges ni ní polytechnic gns ni àbí tọ̀yìn mọ́ tó pé ní college of education tiẹ̀ ìlọ yìí o àwọn nǹkan tàpé kọ́kọ̀ sí ẹ èèyàn gbọ́dọ̀ fẹ́lẹ̀ tí ẹ bá fẹ́lẹ̀ kò ní súnwájú so kọ́kọ́sì fún mùsùlùmí ṣàhádà ni fún àwọn àtàjẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin <coughs> lọ́mọdé lágbà kọ́kọ́sì wa ṣàhádà ni ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah so kọ̀yẹ́kẹ́lò bí ò tí ma gbàwẹ̀ kọ̀yẹ́kẹ́lò bí ò tí lọ hajj kò yẹ torí pé in tó jẹ́ kọ́kọ̀sì gẹ́gẹ́ kò tí ṣe kí ni o kò ìpáàsì bẹ̀ kò tí ẹ̀rọ ni àpò ìṣẹ̀wà mùsùlùmí lòun tí bá wo sẹ́ kò ní ìdíkò kírun ẹbá wò ó fẹ́ fẹ́ sílífà sáàrin ẹ̀mí rẹ̀ tí wọ́n ti ẹ̀gbọ́ ẹ bá wo mo fẹ́ lọ kú tọ́nu sọ́nà dá àbọ̀ náà dá wọ́n wá ní a nàí sí bẹ lọ́nà ó sì gbà mùsùlùmí wà láì kò ní kò sí tọ́lọ̀ bẹ́ẹ̀ bẹ̀rù rẹ̀ sí torí pé wí ata arụrụ sẹ́yìn kí ni kò kí ẹ máa dàrú clear gan yàtọ̀ sẹ́bọ̀ kò sẹ́ni tó lè borí bọ́ọ̀lù ẹ̀sẹ̀ gbogbo wa pátá wọ́n àlẹ́ mi ní ata àdà àyẹ̀mí gan tí mo já nàbí tábà lọ wò suratul Fatihi ìtọ́nà wọn bá sọ fánàbí sallallahu alaihi wasallam ó ní pé inna fatahna laka fathan a'udhu billahi minash shaitanir rajim rahman rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. rahman rahmanir rahim. إنا فتحنا لك فتحا مبينا إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك ليغفر الله لك ما تقدم من ذنبك وما تأخر وما تأخر ويتم ويتم نعمته عليك ويتم نعمته عليك ويتم نعمته عليك وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا الكتاب وينصرك الله نصرا عزيزا àjẹmọ́ ah, ọlọ́run pé orí fànàbí ah, ọlọ́run pé orí fànàbí o ah, Allahu Akbar ọlọ́run pé orí fànàbí débi pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run yóò kú tẹ́tù ṣáájú gan wọ́n wá ń ra káwọn kúkú jọmọ lẹ́yìn fànàbí eléyìí إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ليغفر الله ليغفر لك الله aláwọ̀ ọgbọ́n mo ṣe kéwù yẹn. bí ọ̀sẹ̀ fi alákọ̀ wáhù máa tàkọ̀ mi dàmbíkà wà máa tà ẹ ẹ ọmọ pé kùránì èèyàn gbọ́dọ̀ rọ ṣe ṣe bá ti kùránì kodò láti wájú kankan bó ti gbọ́ lárúbáwá tó lárúbáwá الله ما تقدم ọ̀gbọ̀rọ̀ bá débi تأخر ويتم نعمته عليك وينصرك الله نصرا لعزيزا ويتم نعمته وينصرك الله نصرا عزيزا ọlọ́run balance ẹ̀ e fànẹ́bí ọlọ́run complete ẹ̀ e fànẹ́bí àwọn ànẹ́bí ọlọ́run àfàwọn Abdallah àwọn ànẹ́bí ọlọ́run tó kù àwọn ẹ̀dẹ̀ tó wá jẹ̀rẹ̀ káwọn jọ wọlé yàrá pé kí gbogbo àwọn gbogbo àwọn lọ́balọ́ba o àwọn péjọ yìí o wá dé yìí káwọn ọba yòókù káwọn kúkú mẹ́jọba káwọn kúkú jẹ́ ìjòyè lẹ́yìn ọba ilé sí àgbà pé ọba òní ó tóbi ju gbogbo àwọn yòókù lọ àwọn yòókù náà sì gbà bẹ́ẹ̀ lónìí wọ́n máa kí ọba kanlẹ̀ yorùbá jọ ládìgbò olúkọ́ ni wọ́n á ní ládìgbò olú aláàfin ọ̀yọ́ ní o ṣùgbọ́n tá a fẹ́ ọ̀rọ̀ burúkú ni o mùsùlùmí wọ́n gbà pé ọba mi ọ̀hẹ́ rẹ̀ tẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run tó kù nígbà tí wọ́n tí wọ́n sì ṣáájú ànábì o ṣùgbọ́n tí wọ́n bá ń gbọ́ ìtọ́nà ọba ń délẹ̀ fànábì yàtàmẹ́nẹ́ò yàtàmẹ́nẹ́ò nà ẹ̀ gbọ́ yàtàmẹ́nẹ́ò nà ayàkúnú mi àtìbá èyí wíbẹ̀ yàtàmànáwònà ayàkúnú mẹ́ni àtìbá. ìwà wu àwọn ànábì ọlọ́run yóò kú káwọn ọjọ́ ọmọ lẹ́yìn ànábì bíi pé prophethood tiwọn nùbúwà wọn nùbúwà náà ń pè ní prophethood ìjẹ́ ànábì prophethood nùbúwà là ń pè ní òkèwù ìwọ ń wọ pé nùbúwà wọn káwọn kúkú lẹ́yìn ànábì ìyí ò ní ọ̀pọ̀ tó jẹ́ pé Allahu Akbar gbogbo ìgbà tánẹ́bì lọ sọ́nà tó lọ gba ìró wa irú tá pàtàkì téèyàn bá pàtàkì irú yóò jìyà o tí irun ọ̀bà wúwo lẹ́nu èèyàn lànàbì sọ pé bashiri ni bashaina ànàbì ni gbogbo ẹ tó bá fẹ́ jó lórí nínú yín ẹ máa bá ń fún èèyàn kan àwọn èèyàn kan ní ròódò ló pé wọ́n ṣoríire wọ́n ní àwọn wo ni ó ní gbogbo àwọn tí wọ́n bá ń fi òru méjì ìbojú lọ sí lọ òru tìdájí àtòru talẹ́ irú méjèèjì tẹ́ bá fẹ́ dá mùnáfìkì mọ̀ pé akànjọ jẹ́ mùsùlùmí ni mùnáfìkì lélẹ̀ irú méjì tí ó lè fún irú àṣùlá àti ìṣáyìí ìrù àṣùbá àti ìrù ẹ̀tọ́lì ìrù méjèèjì òkun láti ń bójú lọ lè ó sì wá lè yọ́wọ́ wúwo tàṣùbá wúwo nípa tóorun bẹ́ẹ̀ ọ̀bá rọrùn sùn látàná tàṣùbá bá ń bọ̀ ṣe táyé sì mẹ́fẹ́ afẹ́gùn sí lérí wọ́n wá pé ẹmẹ́jìwọ́ ẹmẹ́jìwọ́ wọ́n sùn látàná wọ́n sí wọ́n lọ́wọ́ rán ní ọwọ́ ìgbà ìdájí bọ̀ lọ tó sùn ṣe táyé fẹ́ kọ́dọ̀mọlẹ́yìn òun nù bẹ́ẹ̀ ni tìṣáà ìkálukú wípé ti rẹ̀ àbí òun fẹ́ gbọ́rọ̀ yìí òun fẹ́ wo fíìmù àbí òun fẹ́ ṣe mítìnì àyẹ̀wò wa ni gbogbo ẹ̀tẹ́ bá sàtì ń rí tí ìrun méjèèjì tí bá kí ní kẹ̀mọ́ àṣùbá àti ìṣáì ẹ máa fún ròdò rò pé olóríire ni tó gbogbo wa ìpátá olóríire ni wa oríire wa ọlọ́mọdé odori ibú láíláí ọlọ́run wa pé ànẹ́bì débi pé gbogbo àwọn ànẹ́bì ọlọ́run yòókù Adébì Musa sẹ́wọ̀ pé there was no intermediary between him and Allah. Adébì Musa kàlímù kàlímù là tí wọ́n máa pé kàlámù là kìí ṣe kàlámù kàlámù kọ́ wọ́n bá gbà àtẹ̀yìn Musa kàlámù là hàn ah, kàlámù láì ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́bẹ̀ kàlímù láì ẹ̀ tí máa bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ ní jẹ́bà Ọlọ́run èrè màláíkà kankan sí Musa kìí rẹ́ màláíkà kankan sí alayhi salatu wa salam. الله يا بابا لك سعر موسى إنا فتحنا لك فتحا مبينا إنا فتحنا لك فتحا مبينا يغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك وينصرك الله نصرا عزيزا ويتم نعمته عليك لا إله إلا الله وينصرك الله نصرا عزيزا وينصرك

bó lọ́mọ yóò ṣe ṣe masters bó lọ́mọ yóò ṣe lọ́kọ bó lọ́mọ yóò ṣe níyàwó bó lọ́mọ yóò ṣe ní parímáyé ètò ti parí bó lọ́mọ yóò ṣe níṣẹ́ àwa la kó ṣàwágìrì bá wọn yóò wá burú tán yẹ́yẹ́ kọ́ wáyé pé àwa náà tiẹ̀ wá mọ kúránì ké àwa máa hán yí padà fọlọ́ a sì jẹ́ mùsùlùmí wàláì tọ́ba ní ọ̀gbìn àlùkìyàmọ̀ gbogbo mùsùlùmí tí wọ́n bá ṣẹbọ wọ́n wù àdìjẹ́ náà wàláì gbogbo mùsùlùmí tí wọ́n bá ṣẹbọ yọ wà lìjẹ́ náà jẹ́mọ́ ẹja bọ́kàn wa kó bẹ́ o gbogbo ọkàn wa ẹja fi sọ́dọ̀ ọlọ́run nìkan ẹ bá wo sẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ lọ́wọ́ ń bẹ̀ gbogbo tí bá ń dùn wa tá bá ń lé àlèmọ́ lé ká máa ṣàdúà ká máa ṣègbìyànjú tí ọ̀tá kò tọ́lọ́run àmọ́ tó bá ti di pé ẹ wo ìkéde yìí ṣe yọ̀dà sí mi lọ́wọ́ kò dáa fún mùsùlùmí so gbogbo àwọn tàbá ti involve nù báyẹn àgbígbékúndè àní àkàràbà àní gbogbo nǹkan o tí àwa wà lìjẹ́ náà ṣùgbọ́n tó bá di pé àwa wà lìjẹ́ náà ọlọ́wọ́ wa kó ráǹkì kalẹ̀ adébìlì owó bẹ́ẹ̀ nọ́mbà yọ àkọ́sítẹ́bù yọ pọ̀ ní mùsùlùmí tí wọ́n jẹ́ nìsà pé kọ́sítẹ́bù náà ọlọ́pàá rẹ̀ sáàyè yọ pọ̀ ṣùgbọ́n ráǹkì ìtàkì ní ráǹkì jọ gbéra kí a máa ìkírà wà ní tákì adébìlì owó bẹ́ẹ̀ bàbá rẹ̀ tó jáde báyìí mo fẹ́ kí kúránì ọlọ́run ní bísímìlá tó bá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna fatahna laka fatahan mubina ọlọ́run ní ìrẹ́tàjì ọ̀yà ràkíwá ìyókù ọlọ́run ní sókù àbọ̀tán àkókùsà ọ̀yà liyadfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ní gòkè sí agòkè sókun àbọ̀tán àkókùsà ọyà wáyé tí mẹ́ni ẹ̀mẹ́ta wú alẹ́ gòkè àkókè sí sókun ókùsà wáyé sọ́nà kábílá wọ́n tẹ́sílẹ̀ náà bí ẹni kọ̀ọ̀kan bá ṣe wá ń ké lọ wọ́n lọ́wọ́ àmọ́ fún ní ipò dárájà yóò máa ga yóò máa ga yóò máa ga ọlọ́wà ní mo fi ní mo ṣe tó mo fi búra bọ́ọ̀ bá ṣe lè ké tó ló ṣe ga tó ọ̀dọ́ tí ẹnu tí wàá lè sọ pọ́ tán kò lè tán lọ́dọ̀ tèmi ẹ gbọ́dọ̀ rà so which is pé láǹkì ò lè tẹ́lẹ̀ àfi tí kúránì bá ti tẹ́lẹ̀ lọ́dọ̀ tiẹ̀ oh, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ kúránì ké náà ẹ wà dáná o constable inspector kankan according to bẹ́ẹ̀ bá yìí ṣiṣẹ́ rẹ̀ náà ọmọ akú bàbá tó wá dààmú ọmọ rẹ̀ lórí pé àná ké kúránì yìí àbí ìyá tó pé tọ́ọ̀rọ̀ ké kúránì ò lè rújú rẹ̀ mi ọlọ́wà ni ọ̀ya àwọn bàbá tí àwọn ọmọ wa ló pẹ́ ẹ̀yìn òlékè bẹ́ẹ̀ sà kí ló jẹ́ kí àìrójúpọ̀ ní sà àwọn àti mẹ́lẹ̀ gbogbo ọmọ ọjà ìyàwó ọjà bílíọ̀n ìjọba rẹ̀ kè á ọmọ mi kè ọmọ mẹ́ta òòrè ọba nìlè ọlọ́wà ni bàbá tó ní kọ́mọ rẹ̀ kékeré nì táwọn ìjú ẹ̀ mọ̀lẹ́kà ẹ̀dẹ́ ní adé kan mí lórí ìmọ̀lẹ̀ ní adé náà táwọn ìjú táàjù adé ní jẹ́bẹ̀ẹ́ crown táájù ẹ sọ lọ́dúnbáwá táájù àdé ẹni náà mọ̀ pé àmì náà gbọ́dọ̀ bá wà ọba jẹ́ òmìnira kí á bẹ̀rẹ̀ nínú lọ́gà ọlọ́run yẹn ìlú náà gbọ́dọ̀ bá wà ẹ sọ táájù ọlọ́run àdúgbò lẹ́sìn ló wà sí mi kí ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ àdé ẹjọ́ náà wá ẹbí sí ìkan ẹgbẹ́ ṣe báwọn èèyàn sọ pé àwọn èèyàn ní àwọn ó dùn báwọn káwọn tí ó rán yúnífọ́ọ̀mù sí lọ́rùn àgbàlagbà tí wọ́n rán yúnífọ́ọ̀mù sí lọ́rùn tí wọ́n fi distribution pé differentiate pé eléyìí kìí ṣe pàtàkì ló léyò mẹgáàdì ni o wọ́n lọ tí àwọn lọ́rùn àwọn èèyàn lọ tí àwọn lọ́rùn káwọn jẹ́ mẹgáàdì bó o ọlọ́wà ni ó dà ní ẹ̀yìn adẹ́rẹ̀kọ́ máa jẹ́ láti lò mọ́lẹ̀ àdébì ní ìmọ́lẹ̀ àdéyẹ tí ọlọ́run bá lè tàn sáyé fún wa kárí àtòrú àtọ̀sán yóò tọ̀sán ni ọ̀sán òru ó di bàbá bí mẹ́kàṣe máa rí wù sí àgbẹ̀ kan èyí ò lè mọ̀ pé òru bẹ́ẹ̀ bá sáàgbó èyí ò lè mọ̀ pé àti wà lóru mọ́ta àbí bàbá kan bàbá ẹbí a bàbá wa lè rí òru ní mẹ́kàṣe ọ̀sán ni aago lẹ́ẹ̀kì mọ̀ pé òru ti rú gbogbo ẹ̀ ọmọ alẹ́ lọ ní àdébí níbẹ̀ láyé ọ̀bá rí bàbá tó ní kọ́mọ wọn lọ kéwùrú ni o bàbá tó ní kọ́mọ wọn lọ kéwùrú ni táwọn ìjọ omi táàjè táwọn ìjọ omi táàjè lè lóore ọyà ẹgbẹ́ ládé kàkà nínú ọjà dé ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ tí ọlọ́ba gbà láàyè kọ́tọ̀sáyé ooru àtọ̀sán yóò sì dọ̀sán níbi tí ìmọ́lẹ̀ náà tó mọ́lẹ̀ dé irú àwọn bàbá tíṣà wa gírù wà fún tí wọ́n bízì tó jẹ́ pé yes ọlọ́run náà ní owó bí wọ́n tí wọ́n bá kíta fáwọn ọmọ tó wọ́n bí àìkéwu tí àwọn bàbá tí ọlọ́run ó bí ẹ̀sẹ̀ ibi ṣe torí Qur'an ọlọ́run pè fàdẹ̀bí ọlọ́run márùn ni ṣahadatu la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu ìkọ́mù sọlá ìtàwù zaka sọ́mù ramadan alkil bayt lebanon sọ́tọ̀ àìlẹ́yí sàbílà àbí òkú aláwọ̀kọ́ kálukú wa ẹsẹ̀ wa mẹ́bẹ̀ àti ikú mẹ́ torí bá àrí máàkì kárẹ́ ní bá máàkì rẹ̀ kó fi lálọ́ pé òun lẹ́lẹ́ tí sí stage 2 torí stage 1 rẹ̀ lọ́wọ́ yìí tẹ́fẹ́ fẹ́ sọdún ògùn lé yín ìní bá ṣe ṣùgbọ́n fún ọ lówó. wàláì mo búra pẹ̀lú ọkọ ọlọ́run ẹnìkan wá sọ fún ọ̀rọ̀ kápẹ́lánà àyà mi sì já ó lọ ó làwọn ọmọ ìdáná gbogbo ẹyin bàbá wọn ọlọ́run níjó burú fún yín sẹ́yìn bá ṣe ń tọrọ kókó mọ̀ burú fẹ́yìn bàbá wọn kò ní burú fáwọn náà torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ ẹ tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ tẹjọ́ dọ̀ tẹjọ́ dọ̀ tẹjọ́ àfa àti mọ́sáàsì ẹ ẹ ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn bàbá wọ̀nyí o. àwa arí báyìí o tán o ẹnu sì ti gbà o ojú ti tó ẹnu ti gbà o. ìta bá fẹ́ yí padà tàdárùjù wà tàdárùjù ọwà gradual process tàdárùjù wà lọ́ẹ̀sì o gradual process káwa mọ́ torí pé ẹ má jà pé nǹkan ti wọ ẹja wípé bí bí nǹkan ṣe wà tẹ́lẹ̀ kìí sì ṣe ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ní bó ṣe wà tẹ́lẹ̀ gbogbo nǹkan yòókù náà ní fámì fámì ṣe iri ẹ irigéṣẹ̀ nǹkan kan oríṣiríṣi tó wá wọ fámì ní sè kò sí náà jọ o <coughs> abẹ́ ẹ̀gbọ́n ni wàhálà làwọn àgbẹ̀jọ́ máa ṣe lóòrùn kúta ìwọ́n tẹ̀ báyìí ẹlòmíràn lè dìde dáadáa bábá ìlú àwọn bàbá o bí ìsìnkú rí bẹ́ẹ̀ náà ó ti di katakata àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n fi katakata kọ́ níjọ́ kí ni wọ́n fi máa ṣe fàtíláìsà ìgbẹ́ ìgbẹ́ àbẹ́ ẹ̀kọ́ ni bí mo ṣe kéré tó lọ́dún erí mo gbójú bá ìgbà tá a mú ìgbẹ́ ẹran tá a fọ̀ sínú agolo báyìí tá a fòmí sí táwọn àlọ́ ọmọ kù sí di iṣu òun ni fàtíláìsà gbà yẹn ní ìsìn fertilizer ti wà wọ́n ní wọ́n fẹ́ distribute fertilizer so kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ní adjustment bá ṣùgbọ́n problem táwa ní àwọn ọmọ kéékèèké la ní problem lórí ọ̀rọ̀ adjustment yìí wọn ní adjustment ń da gan ṣùgbọ́n problem tá a ní ni yí pé afẹ́ wa dúró lé wọn lọ́rùn pé bírì wọ́n gbọ́dọ̀ yí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ àwọn bàbá náà ọlọ́run sì ní tó burú fún wọn ibùdó fò díẹ̀ ibùdó fò díẹ̀ àwọn ìjàmbá wà wájú ibùdó fò díẹ̀ báyìí wọ́n bá bú ẹkú ẹkú gidi làwọn náà bẹ àbàbà ah, kíládé kíládé nígbà yà ibùdó fò díẹ̀ bá tó bú ẹ̀rì ah, àbẹ̀ni àdùkúlàdúrà ah, ó ní tó lè bú ẹkú ni pé ọlọ́run padà fi hàn mí ni pé ẹwú báwa ti ṣe wàhálà tó ká tó rí ké ẹbí àwọn bàbá ah wù ẹ̀rù pé wọ́n náà wọ́n ló lé ní tó bá gba abidabura eh, ah, a máa ní wù ee ah ọ bá tó ní wàhálà àgébà kó kéèké ẹ̀wọ̀n wàhálà forty three years bàbá mi ló lè kéwù forty three sọ́mọ forty three years ó ti dàgbà so forty three years ó ti ìgbéyàwó wọ́n wà lè kéwù torí wípé gbà náà bóyá yorùbá lọ́fẹ́ kéwù lọ́dọ̀ tápà èdè tápà náà kọ́ fi bí ọdún márùn-ún kọ́ kó tó lè kọ́ kéwù. ẹbọ ìlú ìfọ́jẹ̀wá ní ọ̀rọ̀ wa fi àwọn pé báwa ṣe ṣe wàhálà tó ká tó rí kéwúké àwọn ọmọ kan padà dé tọ́lọ̀ wọn kẹ́ níbẹ̀ yáyé bíi fáà fóò wọ́n ti mọ̀ ọ́ lọ́pàá mílẹ̀ kó pé àwa ti ṣe wàhálà pọ̀ kí tí tún mi ni pé ọlọ́run fi pé àwọn wa. àwọn ọmọ tí wọ́n náà padà wà nù wa pẹ̀lú ògbọ́n náà nínú gbogbo nǹkan tó dá ọlọ́sìn káwọn ọmọ wọn wà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọlé ò tí ì pè tí èèyàn bá tí ì lè sọ pé sẹ́nu lè rí oníran aláàfà àbútẹ̀sẹ̀ ọ̀kan tẹ́lẹ̀ kan òní bá gbé abọ́lá lórí epo kékeré lè fún ọpẹ́ pé lọ́dún pa ìyàwó yẹn parọ́ gẹ̀ ọlọ́run kò fẹ́rí jà ní nígbà tí àwọn ẹni tá a bá ṣe irun délé rẹ̀ tí ọ̀bá fún wa lówó a wà á máa rìváìsì ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ wa nílé kéwù kì í ṣe kúrádì o ẹ̀ gbọ́yé bí kí àwọn ọmọ pé náà ìdílé bọ̀ fún ẹni tẹ̀sí animal place of faith ọ̀sẹ̀ ṣé ṣáàdùn àdùn àbí ìfisẹ̀ irú rẹ̀ ló kéwù láàárọ̀ sọ pé ọyẹ tẹ́wọ́ àbọ̀ pé olóògùn kúrò àwọn ni o ẹ tẹ́wọ́ àlẹ́ yìí ẹ tẹ́ dáadáa ọ̀bàtẹ́ ọ̀bàtẹ́ alfáì wàsíbù marfu'un yadullu ala alladhi fa'ala al-fi'la he define the subject if he define the subject in Arabic language you know pé subject is the doer in a sentence ẹni tó tó ṣe tó carry out nǹkan nínú ani ani ani kódà àwọn míì tí wọ́n bu tẹ́yẹ́yẹ́ ọmọ sẹ́pẹ̀pẹ́ majinun majinun ani ani wèrè ní sí jẹ́bẹ̀ wọ́n máa bá wọn lò àkọ́nítò ṣé bàbá irú rẹ̀ kẹ́ wá sẹ́rẹ̀ ẹni yẹn ọmọ rẹ̀ wá wáyé láti Chicago àwọn alákọ̀wé ni ọmọ rẹ̀ wá láti Chicago tó ní gẹ̀gẹ̀ wọ́n wá pè àfà pé ìfẹ́kà wà fọ́ sàdúrà fọ́ àsọ́mọ̀ Chicago àsẹ́kùnrin àti bẹ̀ ní orí ẹ̀ bàbá rẹ̀ wá dáhùn àfà ti rò àfà òwe bẹ́ẹ̀ni tí ó ní ìlú ní à ó ní ìdí bàbá ọmọ kan máa wọ́n ti ké kúránì tí wọ́n bá jókòó as usual làfà bá pé àdàlà wàlúbàkì ìlú bàbá yìí ahun ni wúwẹ́lẹ̀ bàkílù bàkílù ahun ni jẹ́ bẹ́ẹ̀ ní èdè lágbáwá ìtẹ́sẹ̀ wá o wọ́n wá ní àádálẹ̀ ààbò wúwẹ́lẹ̀ bàkílù bàbá yẹn máa sàmì á ah, so òun yẹn sá wúwẹ́lẹ̀ bàkílù káàdà ayé sí ìrànmẹ̀jì ní wọ́n náà kò ní pẹ́ tí èjì wèrè ẹwọ títí lọ́dọ̀ aṣọ tó rí kílàbọ̀ máa sàmì ó ní àádálẹ̀ ààbò bàbá yìí ààbò bàbá ní jẹ́ bẹ́ẹ̀ ó mọ̀ sí o ó ní azali abu bàbá yìí ó wà ní bàkìlù ahọ́nẹ́ ọ̀kadà àyàsí ramẹ̀jìnnú náà báyà ní oníṣẹ́ ìwé láti pẹ́ ah lọ́mọ kan sọ pé yẹsọ uskut alákọ̀wé eré mi uskut لماذا سميته بالبخل لماذا لماذا سميته بالبخل بالبخيل bá ẹgbẹ́ méjì lórí kí lórí tó ń pè bàbá mi láwùjọ tó ń pè wé bàbá bá ní <laughs> ìrọ̀lẹ́ ìṣòro ní dájú à ẹ̀ẹ́dọ̀ tẹ ló ń sọ this man is a stupid man ayé ọlọ́pàá nìyẹn yóò fún bàjẹ́ bàbá bá ní à ọ̀dà àfa ọ̀dà àfa àwèrè wo àfa àlẹ́lẹ́ yìí ẹ̀ gbọ́n sọ ọwọ́ àṣọ ọwọ́ àtúntò sọ bàbá rẹ̀ jẹ̀ mọ́ bàbá bá ní èmi àfa àlàbájá èmi bí mo ṣe jáwó tó mo sí báyìí fún ọ mo sí báyìí fún ọ mo sí báyìí fún ọ ṣé gbogbo àkáǹtì mi kí wàá gbé wulẹ̀ ọlọ́run tó ń pè àwọn ọ̀pọ̀ ọ̀bọ̀ sọ̀rọ̀ ah, àwọn olèlè ṣé kó sí ní àkáǹtì rẹ̀ fún ẹ tó ń pè láwọn kílọ̀mọ̀ kílọ̀mọ̀ tó wà ló pọ̀ sí ẹ̀ àbí tásán bó kálukú láti rí. ẹ dákun jẹ́ mọ̀ tí olú ọmọ wọn bá ọ ti pé ó ti Chicago ni ti wá rò pé kò ní kọ èèbó làwọn ilé ọgbọ̀n sábàkọ bẹ́ẹ̀ sún síwájú ní báyà pàpà tó bẹ̀rẹ̀ tọmọ náà pé ọmọ yìí ò sì ní dé yẹ kankan tí wọn máa fi lágbára tí wọn sì máa sàmì. ẹ dákun jẹ mọ torí Ọlọ́run kí ni yóò lè tẹyẹ bá sanwó báwọn àfa àti ẹnkọ yẹn nìsín oṣù mẹ́ta oṣù mẹ́fà kùránì yóò yẹ bí tọyẹyẹ gbogbo ìtàn lè kí láyé o títò rẹ. kọ́wọ́ owó tó ọwọ́ tí wà bá tó kò sí dáàsì fọ́lọ́ òsèbò lè torí ẹ̀ yà á bẹ òkọ́jọ́ ọ̀nù àánú rẹ̀ á dùn báyìí tí kálukú wá lé ọlọ́jọ́ ọwọ́ bá bọ́ wá bá ọlọ́jọ́ fún aláyé àti láti ẹ dákun jẹ̀mọ́ ṣàhádà wa ibi táti bẹ̀rẹ̀ nu ṣàhádà wa wà yí ṣàhádà àbá ah, ah, mọ̀ pé nẹ̀sítà mẹ́rù máa hà àwọn àmọ́ ọlọ́dàkùn abẹ́ ọ àánú rẹ̀ yóò lé wa bá ìwà pẹ̀lú rẹ̀ yóò lé wa bá gbogbo àwọn bàbá wa ọlọ́dàkùn jẹ́mi wọ́n fún wa bàbá wa akẹ́ọ́lá ni bàbá wa ni bàbá wa bàbá bàbá ọlọ́run ẹ̀mí gígùn ara ọlọ́run bá fún yín ìgbélé ayé rọ̀rọ̀ ọlọ́run bá fún yín gbogbo àwọn táwa jọ̀dọ̀ náà látọ̀rí ọlọ́run náà dàgbà rí láyé má jẹ́ ká sí ọba wa ṣàánú wa bá sì mọ́ wá sàgbà pẹ̀lẹ́ ọlọ́run kọ́ wa máa ṣe ọlọ́run jẹ́ àpọ́nlé fáwọn àgbàlagbà ọlọ́run látọ̀dọ̀ wa jẹ́ wọn àánú látọ̀dọ̀ àwọn àgbàlagbà sọ́dọ̀ àwọn ọmọ náà ọlọ́run jẹ́ ìtàdọ́ mi wínú wípé ṣe mùsùlùmí wọ́n ní tani ọlọ́mọdé tí ọba pẹ́lẹ́ sẹ́gbó balance ìtẹríba àpẹẹlẹ látọ̀dọ̀ tiwa ọlọ́njọ́ ọmọ dọ́dọ̀ tiwọn àánú látọ̀dọ̀ tiwọn náà ọlọ́njọ́ ọmọ dọ́dọ̀ wa la hawla wala quwwata aqulu qawli hadha astaghfirullah li wa lakum ولسائر المسلمين من كل ذنب سبحان ربك رب العزة